lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run ọba àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábà nábì ọlọ́run kó ṣe àlékún àánú àti ìyọ́nú rẹ̀ fún àwa náà àti gbogbo mùsùlùmí tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ abẹ́lọ́run Ramadan ìtọ́lá ni kó sọjú wa tá a sì gbìyànjú nínú rẹ̀ ọlọ́run dákun gba ìgbìyànjú wa gba sèyámù wa ọlọ́run gba kìyámù wa gba rùkúrù wa gba sọ̀dàkọ́tì wa wàtọ̀tọ̀ wàhátìnà wàsá ìrọ̀ wùjú lẹ́kẹ̀rì tọ́lọ́n fi wá sí kòǹgẹ́ àánú rẹ̀ pé ká ṣe inú oṣù yìí àbẹ̀lọ́run gbà á ní ẹ̀sìn fún wa lákan oṣù ọlọ́run ọba nínú àwọn nǹkan tí àlòkù dá kí á ṣàlàyé òun náà ni àlàyé àdábòlì Eid ẹ̀kọ́ tí ń bẹ fún ọdún ọdún pàápàá jùlọ ńgbà tí à ń múra Eidul Fitr ọdún ààwẹ̀ ọdún ààwẹ̀ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ ọ̀nkọ́ jẹ́ kó bá wa láyé ẹnujọ́ tó kù sí iná ọ̀nkọ́lọ́ ọ̀nkọ́ jẹ́ kó bá wa láyé nígbà tí ààwẹ̀ ó bẹ̀rẹ̀ àti ṣàlàyé fúnra wa wípé ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá nu àwọn hadith tí wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ ó ní pé ní súnmú li ru'yatihi wa aftiru li ru'yatihi ẹ bẹ̀rẹ̀ ààwẹ̀ pẹ̀lú rírí oṣù ìlétésù Ramadan òun là máa fi ń bẹ̀rẹ̀ ààwẹ̀ wà á fẹ̀rù bẹ̀rù yàtì bẹ́ẹ̀ bàbá yìí tún kó nu ààwẹ̀ náà àtúngbọ̀dọ̀ rọ́ṣù. tuntun àti pé ní gẹ́gẹ́ bó ń ṣe ọlọ́run bá ti sọ nínú ìrun ipe miftahuha at-tahuru wa tahrimuha at-takbiru kọ́kọ́rọ́ tá a máa fi wọnú òrun ń ṣe ọlọ́run ọba ìkí ọlọ́run àtọ́ra rẹ̀ kó máa bá ó ní tọ̀hárà ni ìmára. amma tahrimuha ẹ̀wá rí ní tá a fi ń sọ ìrun di ìwọ̀ yìí ni pé tá a bá ti wọ inú òrun tá a lè ṣe nǹkan kan ní ìmọ̀ tẹ̀kìbírù ni òní wọ́n fi ń pe kábàrà àkọ́kọ́ tá a máa ṣe ní tẹ̀kìbírọ̀tù al-ihram kábàrà tó ṣe pé tá a bá ti ṣe gbogbo àwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ fún wa ká ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ó di èèwọ̀. E gbogbo àti àti gbọ́ haram gbólóhùn haram ẹni bó kọ́mà ọ̀pọ̀lọpọ̀ ẹni ó mọ̀ tó mọ̀ rẹ̀ tí wọ́n ní pé èèwọ̀ so tẹ̀kìbírọ̀tù ìhram kábàrà tá a fi sọ ìwò yìí wọ̀ ọ̀hún nínú ọ̀run di èèwọ̀ ìgbójúsókè aṣọ di èèwọ̀ ìwẹ̀yìn aṣọ di èèwọ̀ ẹni iṣẹ́ tẹ̀pẹ́ tí ń bá ń wó èèyàn yóò máa rò pé ẹni yìí kò kò láìkílẹ̀ kó sínú òrùn yìí náà gbátà ń pè ní kẹsàn-án tó lè amálẹ̀ iṣẹ́ tó pọ̀ tó lè bàrún jẹ́ ó di èèwọ̀ á farabalẹ̀ nínú òrùn tó oníṣẹ́ ọlọ́run ni pé wàtà harimu ha àtẹ̀kíbẹ̀rù wàtà halilu ha àtẹ̀sílẹ̀mù níta tó máa fi ń sọ̀spẹ́ndì horoma tá a ti gbéra wa bọ̀ náà rún oníkàwá sálámà tá a bá ti sálámà àti tún free àmọ́ lópin bàtà bá sálámà láàrin pa kábàrà títí sálámà àlẹ́sìn tó wù wá o àfi ká ṣe ń tà nábì wí sallallahu alaihi wasallam sallu kama ra'aytumuni usalli èyí tó kọ́mà táwọn yẹn máa ń ṣe táwọn máa kírun táwọn tún máa tajà <clears throat> tí wọ́n máa fọwọ́ júwe tí wọ́n máa fi rí júwe ìwé léyìn nínú òun kò tọ́ ó ń ba ìrun jẹ́ bẹ́ẹ̀ náà ni ààwẹ̀ akàmúyìn alápẹ̀júwe ni pé ààwẹ̀ wa ru'yatul hilal rírí oṣù òun náà ni a fi wọnú àwẹ̀ tabarí Ramadan tàbá ti tún wá rí oṣù Shawwal ni pé a ti kó ọ̀nà Ramadan àti bọ́ sí ọjọ́ ọdún tàbá ti wá bọ́ síjọ́ ọdún fàpèjúwe òní òní bó la ṣe wá ṣe bá ìsàlàyé nígbà Ramadan náà ni wípé mọ̀hímọ̀ eléyìí inú àwọn ìdájọ́ tó wà nínú sìyásá tó ń ṣẹlẹ̀ àyíyá òun náà ló wà lára àwọn fọ́ńṣàn khalifa nù fọ́ńṣàn imam ẹni tó jẹ́ olórí ìlú olórí ìlú aláṣẹ àwọn ni wọ́n ní eléyìí àwọn ni wọ́n ní eléyìí tí wá ní pé ká máa retí ká sọ fún wa pé ẹ bẹ̀rẹ̀ ńjọ́ báyìí ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ ńjọ́ báyìí ńjọ́ báyìí àwẹ̀ yìí tó dé òpin tiwa nù àmọ́ àwọn ni wọ́n ṣègbésẹ̀ bóun sì ni wọ́n ṣègbésẹ̀ àwọn náà wọn ò ní àwọn ìgbìmọ̀ pé ẹ̀yin ni ẹ máa mójútó oṣù àwọn onímọ̀ sí wọn ò kó síbẹ̀ onímọ̀ ẹ̀sìn onímọ̀ astronomy àwọn tá a mà nípa nùjúmù àwọn tá a mà nípa ojú ọjọ́ àwọn tí wọn ò kó síbẹ̀ nù ẹ máa kíyèsí táwọn yìí bá wá rí i àwọn ni wọn sọ fún ìmáàmù níbẹ̀rẹ̀ pé wọn sọ fún ìmáàmù náà olórí aláṣẹ àti rọ́ṣù tí ìmáàmù yìí ni pé olórí aláṣẹ mùsùlùmí tó bá satisfy pẹ̀lú information wọn yóò announce yálà ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ the same thing tó bá satisfy pẹ̀lú information wọn pẹ̀lú site wọn pé yes wọ́n rí yóò announce wípé ààwẹ̀ ti parí ọdún ọdún lọ́dún ẹ̀rí sì wà fún eléyìí tó pọ̀ ó ń ṣe lẹ́yìn pé anabi sọ̀rọ̀ sọ sáyé pé ní sóòmù lè ròyà tì wá fúlẹ̀ ròyà tì fàyíngó máa lé kọfà ákìmí lónìí àìdá tàṣà àlàáfíà ni a bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú rírósù ni a sì parí rẹ̀ pẹ̀lú rírósù ìwà ṣeé ṣe kójú ọjọ́ mọ̀ kílíà ká má rí ká má láǹfààní àti rí oṣù fa ákìmí ló àlẹ́ tó túmọ̀ sí pé in principle ordinary twenty nine ló yẹ káwé jẹ pé nítorí láìkìlè kárí ni pé kárí oṣù twenty nine so tá a bá rí ajẹ́ pé ní gómà àlékún nù ajẹ́ pé ẹ̀sùsù jò ní òjá rí tá a bá ti wá rí káfíà kan complete ní talatin tó bá rí ní talatin tó ẹ̀ wọ́n ṣe àtàwọn pé ní kì í ti pé kò pa dandan kọ́ ẹ pé ìmáàmù ní òróṣù fúnra rẹ̀ yóò ní kọ́mítì ẹ̀ pé ni wọ́n á sáyìn eléyìí fún un àwọn kọmitì náà àwọn náà lè síkì assistance àwọn èèyàn oníkàlùkù nínú ojúṣe nínú sunna ní pé èmi àtẹnìkọ̀ọ̀kan wa náà èmi àtẹnìkọ̀ọ̀kan wa náà ti ń gbọ́ mi káwa náà ká máa wò wò torí pé abdullahi bin umar radiyallahu ta'ala anihuma qal kana an-nasu yatara al-hilal wíláyà nabi sallallahu alaihi wasallam àwọn èèyàn wọ́n ń wo oṣù oníkálukú kọjú sí sámà ó ń wò ó ń wò ó ń wò ó ní pé òun sì jẹ́ ṣáàbù hádàlbásọ̀rọ̀ òun ọlọ́run bùn ní ojú tó kílíà ojú tó kílíà ọlọ́run bùn ó ní pé fara àìtòhù òun sì rí fàkọ́tò nàbí sallallahu alaihi wasallam òun sì sọ fún ànábì pé àwọn màtí rọ́ṣù fàṣọ́mọ́ wà ámọ̀rọ̀ náà sàbí siyam ó ṣe ọlọ́run ọba gbààwẹ̀ kódà ó tún pa àwọn èèyàn látàná pé kí wọ́n máa gbààwẹ̀ ìran a rí i pé ibùdó ọmọ rẹ òun ló rí oṣù but kò yẹ kó ń lọ ànáǹsì oṣù kí ló ṣe ó lọ bá aláṣẹ ìjọ náà lọ́hùn iṣẹ́ ọlọ́run ìkí ọlọ́run tàlàrà kó máa bá nígbà tá nẹ́sọ̀ lọ sálà sí thirty five pẹ̀lú information rẹ̀ ó bẹ̀rẹ̀ àwẹ̀ ó sì kọ̀máǹdì àwọn tó wípé yálà ẹ̀yin náà bẹ̀rẹ̀ àwẹ̀ nínú ẹgbàá wa míì nínú practice míì nígbà míì lásìkò míì àárọ́bì kan ló wá bá òun ṣe ọlọ́run ọba èké ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá òun náà sọ pé òun róṣù ní ibi tí kìí ṣe Madina òun ṣe ọlọ́run èké ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ó sì ó request fún ẹni tí ó support rẹ̀ ni pé ẹni tí ó corroborate information rẹ̀ ṣàhìdẹ́yìn ẹlẹ́rìí méjì ẹlẹ́rìí méjì àǹfààní tá a ṣe nínú hadithu méjèèjì nínú ìtàn méjèèjì yìí ni pé ó ń ṣe ọlọ́run ọba ìkí ọlọ́run tàlà rẹ̀ kó máa bá ó mọ abdullahi bin umaru kódà ọmọ bàbá rẹ̀ ó sì mọ ẹni tí í ṣe àgbà ẹni déédéé ní eléyìí so kò tẹ rìkwẹ́sì fún pé kó kó fẹ́ máa béèrè pé ta ni ó ta ni ó rẹkọmẹ́ndì rẹ̀ because òun gángan fún ara rẹ̀ anabi sallallahu alaihi wasallam fún ara rẹ̀ òun náà lè rẹkọmẹ́ndì ibn umaru so kò ní ìdí máa béèrè pé ta ni ó tún rẹkọmẹ́ndì ẹ̀ máa ta tún ní òtún rẹkọmẹ́ndì ibùdó ọmọrò tó tayọ tó tún tayọ oúnṣe ọlọ́run ọba yìí ni pé tó lọ́lá ju oúnṣe ọlọ́run ọba lọ kí ọlọ́run àtàlà rẹ̀ kó máa bá àmọ́ ńgbà tí ẹni tí ànábì sọ̀rọ̀ sálàm tí ó mọ̀ rí tó dé ànábì ní láti béèrè pé ta ni ó sọ̀pọ́ọ̀tì rẹ̀ kí ni pé corroborative evidence nìyíùn ta ni ó sọ̀pọ́ọ̀tì rẹ̀ yìí request corroborative evidence so ànábì ò sọ wípé ní ń parọ́ mm-hmm àmọ́ tabatunrẹ́ lòmíì náà a mọ̀ pé yẹ́s èèyàn méjì èèyàn mẹ́ta tó o ti kú ní irọ́ tó o sì ní ẹlẹ́rìí àdẹ́sọ̀rọ̀ sábà ti lè fi kí káwọn èèyàn ó gbáwẹ̀ wọn rẹ pé ní lónìí àwọn aláṣẹ wa náà ojúṣe wọn náà nù sápà náà bá rí fún ara wọn alhamdulillah tí wọn ò bá rí sápẹ́ ní ọ̀kan lára àwọn wújàrá o Madina àwọn onímọ̀ tó ṣe é tá a lè fọkàn tán tá a lè fọkàn ó balẹ̀ sí àwọn bá pé ní ìmáàmù ó gbọ̀rọ̀ wọn lé kódà bí ò bá béèrè ẹlẹ́rìí amẹ́nìkan tó wá láti gbèríko àbí tó wá láti ìlú kan tá a mà rí ó da ìmáàmù ó da púpọ̀ kí ìmáàmù ó béèrè pé ta ni ó jẹ́rìí rẹ̀ pátápátá rí pàmánárì nílùú lákan lágbájá o wọ́n ti ń rí nílùú báyìí náà o wọ́n tún ń rí nílùú báyìí náà o tá a sì rí pé gbogbo òlu tí wọ́n ti ní wọ́n rí òun tí wọ́n ti ní wọ́n rí òun àwọn onídéédé wọ́n ti ṣe ìgbésẹ̀ tó yẹ kí wọ́n ṣe wọ́n ti ṣèwádìí wọ́n ti béèrè màmú rí pé yes at least nǹkan tí gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nǹkan tí ó yẹ káwọ́ ṣe àti ṣe màmú wa náà sì pé bismillah tó bá sì ṣe níbẹ̀rẹ̀ ààwẹ̀ ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ láti ṣe ní ìparí ààwẹ̀ náà tàbá ti wá ṣe ní ìparí ààwẹ̀ tó bá ti sàbátà wípé wọ́n rí oṣù nínú àwọn ìbáàdà tí ń bẹ ní pẹ̀lú bisobóòtì rúyàtì hìláàlì hìláàlì Eidul Fitr ni pé ní àkọ́kọ́ wujubu ikhraj zakatul fitr yíyọ jaka yíyọ zakatul fitr zaka ìtúnu ààwẹ̀ yìí ń dọ̀ràn yẹn bìhòlólì hilali shawwal àti sàlàyé zakatul fitr lẹ́kùnrẹ́rẹ́ bó la ṣe yọ ta ni yọ kí la fi ń yọ bó la sì ti ń yọ àti sàlàyé lẹ́yìn nínú ìbáàdà míì tó tún sọ̀rọ̀ àyàn bí ṣubúùtì rúyàtì hilali shawwal pẹ̀lú pé a rí oṣù shawwal ó ní pé ọ̀la lọ́dún ọ̀la tílẹ̀ bá ti má òun náà ní ọdún yìí ni pé Eidul Fitri nínú ìbádà tó ní wípé ní bàbá ti rí oṣù a máa ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ọba a máa gbọ́lọ́run ọba tóbi tẹkibíìr a máa gbọ́lọ́run ọba tóbi so a fẹ́ ṣàlàyé fúnra wa ní sin Eidul Fitri ni pé ọdún ìtúnu àwẹ̀ àá sì tún kà bákan náà nínú tírà al-imam abi Muhammad ibn abi Zayd al-Qirawani rahimahullah risalatu ibn abi Zayd al-Qirawani òun náà ni a tún kà. ibn abi Zayd al pé báàbù salatul Eidaini ojú ọ̀nà tí ó ṣàlàyé ìdájọ́ ọdún méjèèjì ni pé ọdún ìtúnu ààwẹ̀ ẹ̀yìndòl fitiri àti ọdún ẹ̀yìndòl abuha ọdún tá a máa ń pẹran iléyá àwọn ọdún méjèèjì yìí èyí náà ni ó ṣàbátà ìpè ń bẹ fún àwa mùsùlùmí tá a lè ṣe òǹṣẹ́ ọlọ́run ọba ìkí ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá ńgbà tó dé ìlú Madina ó bá àwọn ará Madina táà náà máa ń sọdún èyí táwọn èèyàn ń pè ní carniva lónìí carniva oríṣiríṣi ọdún oríṣiríṣi nta ń ṣe tá ń pè ní ayẹyẹ carniva ni àtàwọn oríṣiríṣi ó bẹ́ẹ̀ bàtà nàbì náà dé Madina sallallahu alaihi wasallam ó bá àwọn ará Madina náà tí wọ́n ń ṣe carniva tá a lè pè ní carniva lónìí oríṣiríṣi ọdún làwọn náà ń ṣe ànábì sallallahu alaihi wasallam sọ fún ní a. Ah, kọ̀dí abudala kúmù bi bí àìdè ni ọlọ́run bá ti pa ẹ̀yin mùsùlùmí o nígbà tẹ́ ẹ ti di mùsùlùmí o ọdún tẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ fi ilẹ̀ ọlọ́run bá ti pààrọ̀ rẹ̀ pẹ̀lú ọdún míì ọdún méjì míì ni pé tọ́hún ẹ̀ lè ṣe mọ́ ọdún tẹ́ ẹ máa ṣe nísìnyí òun náà ni ọdún méjì kọ́dí àbùdálà kùmù àkọ́dí àbùdálà kùmù lọ́hù bíhìmá àwọn ọdún tẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ti ní ká ẹ gbé yìí jù ú lẹ̀ o ẹ lè ṣe é mọ́ o ọdún ọdún ọdún aláìmọ̀kan ni ọdún ẹlẹ́bọ ni o ẹ lè ṣe o. ìtumọ̀ àdìsí ń tá àkọọ́lẹ̀ kọ́nú ẹ̀ ni pé gbogbo ohun tí ń jẹ́ ìran ọdún ìrẹ́ ọmọ ìyá mi mùsùlùmí fi lẹ̀ bó ń ṣe ọlọ́run ti sọ fún ará mùsùlùmí jọ́sí nílùú Madina pé ní ọdún tẹ̀ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ ẹ tó di mùsùlùmí ẹ lè ṣe mọ́ the only ọdún tẹ́ ẹ lè ṣe òun náà ni èyí tí islam rẹkọmẹ́ndì tó àpúrúfù tó rẹkọgnáìs òun náà ni Eidul Fitri ọdún iléyà Eidul Adha ọdún ìdúran àti Eidul alosbur yìí ní juma ọjọ́ jimá Eidul alosbur àníṣàlásàlà ń pè àwọn ọdún táwa mùsùlùmí ní mẹ́ta yìí náà ni gbogbo tó kù ti ń jẹ́ celebration pátápátá lẹ́yìn à ń celebrate marriage ìyàwó ni à ń jòkó òkómọ ni ìyún ọ̀tọ̀ àmọ́ pé à ń ṣe ọdún gbogbo ti ń jẹ́ ọdún báàdì ni mìládì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí pátápátá ti ń jẹ́ ìran ọdún nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà ò fọwọ́ sí o ṣẹ̀ríà ò wà kófù rẹ̀ kò sì recognize rẹ̀ gbogbo ohun tí sẹ̀ríà ọba sì fọwọ́ sí tí ò rẹ́kọ̀gnáìsì ní tó tọ́ sí èmi àti ìrẹ́ mùsùlùmí ni wípé ní ká jìnnà sí i torí pé ewu tí ń bẹ lórí àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹ̀ ó pọ̀ ìrẹ́ ọmọ ìyá mi mùsùlùmí ó pọ̀ ó pọ̀ fa gbogbo àlà ń ka súratul Kawthar inna a'tainaka al-Kawthar àbàtà kan nínú àbàtà àlìjánná tó ń ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́run àtàlà rẹ̀ kọ́ mọ́ bá rẹ̀ pé ní agbogbo òjọ òun ló ń bẹ lọ́run kó mu inú omi yìí ẹni tó bá sì mu inú omi àbàtà alkausar kò ní gbẹ̀ngbẹ̀mẹ́ pẹ̀lú ògùn ọlọ́ba nímọ̀ ni àánú ọlọ́run ọba ni kéèyàn ó kọlifáì àti mumi yìí. ó ń ṣe ọlọ́run ti wá garanti wa wípé gbogbo wa ọlọ́run àtàlà láwàlì jẹ́ náà yìí ni pé by implication a mu omi alikawusar a rí ọlọ́run wa pẹ̀lú ògùtọ̀ ọlọ́run ba àṣẹ pé nígbà tá anábì sọ̀rọ̀ tọ́lá tó sọ àdéhùn pé kullu ummati yadkhuluna al-jannata illa man aba gbogbo òjò òun ni ó wà lìjánná àfẹni tí ó bá lóun ní wọ̀ à àwọn àṣàbí ni pé ta ni wà lóun ní wà lìjánná ànábì ní pé sallallahu alayhi wa bẹ́ẹ̀ ni ẹbí rẹ̀ dá man ata'ani dakhala al-janna gbogbo ẹni tó bá tẹ̀lé lànà mi tí ìlànà ẹ̀mí ànábì yìí tó o ìlànà ẹ̀mí ànábì sallallahu alaihi wasallam ó tó o kò sọ pé kò tóun yóò àlùjánnà àmọ́ ẹni tó bá ṣe lọ́hùn àbí ó ní nínú ẹ̀sìn nínú ìbáàdà pé níta ànábì gbé wá kò tí ì tó o ó tún wá ń wá nǹkan míì yìí ni pé ó introduce nǹkan míì nínú ẹ̀sìn ẹnitọ̀hún bídíà ni o nínú àwọn aburú rẹ̀ wà ní tá a lè mẹ́nubà nígbà tá à ń sọ̀rọ̀ ọdún lọ́wọ́ àti kòtòrà àlùbídà ewu ti bídíà ní. ó ń ṣe ọlọ́run bá ń gbà tí ń sọ àlẹ́kọ́wọ́sà sallallahu alaihi wasallam wípé ní òun ó ní ana furutukum ila al-hawd èmi ti ń lọ ìń ṣáájú yín lọ síbi hawd àbàtà al ẹ bà mí bẹ́ẹ̀ yín dúró dè yín oníṣẹ́ ọlọ́run ti ń ti ń dúró dè wá láti jọ́ yìí sallallahu alaihi wasallam ọlọ́run kò kẹ́ raufun rahim oníṣẹ́ ọlọ́run ọba aláàánú wa oníkẹ́ wa anábìgbà ti ń lọ ní pé ní ana faratukum fil haud èmi ti ń lọ èyí sì dúró dè yín níbi àbàtà alkausar ẹ bà mí bẹ́ẹ̀ ẹ bà mí bẹ́ẹ̀ ẹ bà mí níbẹ̀ ó ń ṣọlọ́wà ní pé wọ́n wá fi hàn án wípé àbàtà alkausara yìí ìgbà tó ń dúró níbẹ̀ òun rí àwọn kan yorùbá dúnà ánìhù nínú táwọn fànábì rí sallallahu alaihi wasallam wípé bóun ṣe dúró ń bẹ̀ àwọn kan ọlọ́run ní ká rí ọ̀dọ̀ òun dé wọ́n súnmọ́ òun wọ́n mu àmọ́ wàá rí àwọn kan wọ́n wá ń dá wọn padà wọ́n ń lé wọn padà bí ìgbà tá wípé àwọn ẹlẹ́sọ̀ ààbò lónìí àpé bá ń ṣe nǹkan àwọn àwọn àwọn ojúlówó ń dé àwọn kan stages ni ibi tẹ́ni kálukú ò lè dé ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn tí ó wà níbi tí àwọn mọ̀nyẹ̀mọ̀nyẹ̀ wà àti àwọn ọgọ́ọ̀rọ̀ èèyàn àtàwọn tí wọ́n tiẹ̀ tilẹ̀kùn mọ́ tí wọ́n lè débẹ̀ eléyìí kan mú wá ní àpèjúwe ni wàyí ńlá kò sí àpèjúwe tó ń ta lè fi wé àpèjúwe nǹkan tí ń bẹ lọ́gbà nínú nínú àlùkìyàmọ̀ kò sí láyé ń bì ó ń ṣe ọlọ́run ní pé sallallahu alaihi wasallam wọ́n fi hàn wọ́n rí i pé inú àwọn ìjọ náà ni o inú àwọn táwọn ń pera wa ní mùsùlùmí pé àwọn kan wọ́n rí ọ̀dọ̀ wọn dé wọ́n sì romi mu àmọ́ àwọn kan wọ́n ń dá wọn padà ni wọ́n ń dá wọn padà ni ara wa tàwọn pé ya Rabb inna haulai min ummati àwọn tá ń dá padà yìí náà lára àjọ mi náà làwọn náà ń wà á eré ọlọ́run lára àjọ mi làwọn náà ń wà á Allahu Akbar sunna àwọn ànábì ọlọ́run bá nù léyìn náà ó mú wa rántí ìtàn ìtàn nábì Nuhu pàtọ́lọ̀ ní pé kókó gbogbo àwọn tí wọ́n gbà fún zaujeni zaujeni sineni méjì méjì takọtabo takọtabo kókó wọn sínú ọkọ̀ ojú omi wọn wá ní pé yá arúgbó kílẹ̀ kó máa mú omi rẹ̀ wá wàyà sàmáyé akílẹ̀ ìmọ̀ àkè ìrọ̀ sàmà ilẹ̀ máa pọ̀ máa tómi jáde sàmà máa rọ́mi kalẹ̀ òjò dé àwọn tọ́lọ̀ ní kí wọ́n gbọ́ sínú òun lẹ́nu ọlọ́ọ̀ni kó rí wọn kó sínú ọkọ̀ ojú omi àmọ́ ọmọ rẹ̀ ní. wọ́n wá ní pé àyà rọ̀bì ìnàbínímìn àlíkà ọlọ́run ti bá mi sàdéhùn pé ní àwọn aráalé mi ọ̀ọ́lá àwọn ọmọ mi náà nínú aráalé mi ló wà onítẹ̀rì yìí núhù pé yá ìrẹ́ ọmọ mi yáàbò ní yàrá máa ná wọn náà gun ọkọ̀ ojú omi ìrẹ́ pé láà fàáwí ilẹ̀ ìjábálẹ̀ yà á sí mu ni àbí onígun akọ ojú omi ti yí òkè lòún lè gùn tóun torókò bí òkè lòún ti rí gbàlà àpò sì mékì sẹ́ǹsì pé akọ ojú omi tó wà lórí omi omi omi ń wà látòkè ń sì ń jáde nílẹ̀ ẹlẹ́ bó o lọ kọ ojú omi ó sì là níbẹ̀ bọ̀tí ẹ̀ bá lọ gun òkè òun rò pé bóyá omi ò ní dé òkè ẹ̀ ní òun ni pé ní láàán sẹ́mẹ̀lì yọ̀ mọ̀fà kò mọ̀ sí ìgbàlà kankan lónìí ilá mọ̀ rahim ẹ̀ ń tọ́lọ́ bá bá sọ nìkan ni ó máa la àmọ́ kò gbọ́ ọlọ́run bá wá padà jẹ́ kó máa yí pé ní innahu laisa min ahlika yìí tọ́ orí n kò sínú àwọn fámìlì rẹ̀ kò sínú mọ̀lẹ́bí rẹ̀ yẹ ìrẹ̀ Nuhu innahu amalun ghayru salih lẹ́yìn ọmọkọ́mọ lòun ọmọkọ́mọ kìí sọmọ rí kìí sọmọ rí nìyí o fi qira'atin innahu amala ghayru salih iṣẹ́ bú ni lòun ṣe yìí ọlọ́run kó mọ̀jà ṣiṣẹ́ bú lọ́sọ̀ fúnra wa irú ẹ̀ náà ni ó ń ṣe ọlọ́run ọba ní kó ṣẹlẹ̀ sóun náà ìgbà tọ́tọ́ ọlọ́run fi rí ọlọ́run fi hàn án òun náà tara ànábì tara pé àyà rọ́ọ̀bì rí ọlọ́run ọba mi àwọn tá ń dá padà yìí náà nú àwọn àjọ mi ni wọ́n wà á òun ṣe ọlọ́run ní pé wọ́n mọ̀ wá wí fóun wípé ní àwọn eléyìí laysu min ummatika wọn ò sínú ìjọ rẹ̀ innahu qad badalu wa ghayyaru min ba'dika nígbà tó kú láàrin wọn tán àwọn eléyìí wọn ti change ọ̀pọ̀lọpọ̀ nǹkan nú ẹ̀sìn hmm? wọ́n ti wíwí kúwe láyé wọ́n ti sọ fún àwọn èèyàn wípé ní bẹ́ẹ̀ bá kẹ́ ẹ tó rí ọlọ́run ọba kọ́kọ́ kọ́yìn sọ́lọ́run ọba tán ẹ̀kọ́yìn sọ́lọ́run gbàtẹ́ bá wá rí ayé ẹ̀hẹ́n ẹ̀ wá negotiate pẹ̀lú ọlọ́run pé òkè ọlọ́run wá jájọ jòkóó wò láti sin lọ́run ẹ̀ òkè mọ̀yìn kọ́ mọ́sálásí ọgọ́rùn-ún èyí ràn yẹn ẹgbẹ̀rún ní hajj èyí ṣe wá iṣẹ́ yẹn àwọn bèbè láì mi ṣòro rí àwọn fún sinna omi sẹ̀yẹ àti amadina ọlọ́run kò sọ à ń bẹ̀ àwọn àwọn àwọn ẹrú ọlọ́run tó ní àyàtọ̀ ọlọ́run bọ́ọ̀lún wọn ti sọnù fúnra wọn wàmọ̀ bẹ́ẹ̀ lónìí wọ́n wá ń sọ àìmáyé àwọn èèyàn nù tọ́lọ́pọ̀lọpọ̀ àyìnlá wọ́n tún máa tágbárí síwájú wọ́n tún máa rẹ́rìn Allahu Akbar hey títóbi ọlọ́run o títóbi ọlọ́run o wa ma qadarullaha haqqa qadri àwọn èèyàn ò tiẹ̀ máyé ọlọ́run wọn ò mọ tá ń pè ní ọlọ́run àwọn ìfẹ́ pé ni wa ma qadarullaha haqqa qadri wọn ò pàtàkì ọlọ́run wọn ò mọ ọlọ́run ní pàápàá bíi ti jẹ́ wal ardu jami'an qabdatuhu yawmal qiyamah ọ̀nà sọ pé ní bá di ọjọ́ gbẹ̀ndà kìyàmà gbogbo lẹ̀ pátápátá kọ́bọ̀ ọlọ́run bá ní ọlọ́run yóò kó sọ́wọ́ báyìí ni. àwọn àwọn àwọn àwọn àwọn èèyàn zamani táwọn èèyàn máa rò wípé àwọn eléyìí yóò ká gbọ́rọ̀ dáadáa lẹ́nu wọn àwọn yìí ti bá dàlú àgáyẹ̀ rò. àwọn tí wọ́n máa dá oríṣiríṣi náfìlà pé bẹ́ẹ̀ bá wáyà náfìlà eléyìí ẹ̀ẹ́gùn bíi bẹ́ẹ̀ bá yan náfìlà eléyìí ẹsẹ̀ kan ni bẹ́ẹ̀ bá yan náfìlà eléyìí ẹ̀ kẹ́yìn sí kíbúlà ẹ̀ kọjú síbòmí subhanallah alazim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi àdádálẹ̀ táwọn èèyàn ti dádálẹ̀ nínú ẹ̀sìn nínú ẹ̀sìn fi ìbádà wàyùtà àbàdùnà lọ́hàbí táìpọ́n fi ń sin lọ́hùn. inshallah ni pé ní wọ́n sọ pé àwọn eléyìí ń kọ̀dé bàdàlú wàgáyàrú wọ́n ti chẹ́ǹjì ẹ̀sìn tọ́wọ́ fi kalẹ̀ ànábì sọ̀rọ̀ sálàm ànábì wa ni wípé nǹkan wọn máa wí fún wọn níjọ́ náà lọ́hùn-ún òun ni wípé suhqan suhqan lima bàdàlà dínà muhammadin ah mo bá yà rí bẹ́ẹ̀ òun bá yíjú padà wípé ní sọ́ọ̀kọ́n ìparun sọ́ọ̀kọ́n ìparun kó máa jẹ́ ti gbogbo ẹni tó bá chẹ́ǹjì ẹ̀sìn tó ń wà nábì mọ́tò lọ́wọ́ àṣálà ọlọ́run lẹ́yìn tọ́lọ̀ sọ pé ní àlèyáwọ́mà àkìmálítù làkọ́m dínàkọ́m wà àtúntù àlékùm ni'mati wà rọ̀bìtù àlìsílámà làkọ́m dínà. Suratul Ma'idah ọlọ́run ìjọ táyà yìí ń sọ̀kalẹ̀ fún ànífẹ̀ẹ́ ọ̀sán ọlọ́run nípa àlèyé ọmọ lónìí yìí o lónìí yìí o ọ̀hún ọlọ́run ọba ti pé ẹ̀sìn fún yín àtìmọ́lùtò lákùn dínà kò mọ́ ti pé wà àtìmọ́lùtò àlékún ní ẹ̀màtì torí pé ẹ̀sìn ní mà látọ̀dọ̀ ọlọ́run ọba ni innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ẹnìkan kan ò lè fọ̀nà àyàfẹ́ tó lọ́wọ́ bá sànù ìrọ̀lọ́run fi ni pé wà àtìmọ́mtò àlékún ní ẹ̀mà tí mo ti pín ìdẹ̀ra mi lẹ́yìn lérí wà rọ̀bìtù èmi ọlọ́run bá rọ̀bìtù mo yọnu rọ̀bìtù lakum islam àdínà ibi tí islam dé lónìí mo yọnu sí kẹ́nìkan wá dé lónìí kó wá lọ́wọ́ introduce nǹkan kan nínú ẹ̀sìn nínú ìbáàdà ànábì ni pé sọ́ọ̀kan lẹ́hù ìparun kó máa gbé fún un so yìí ni pé ẹ máa mú ọ lọ bí gbogbo tẹ́ẹ̀bà tẹ́ẹ̀bà tẹ́ẹ̀bà máa mú ọ lọ ẹ máa mú ọ lọ mo bọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ wọn bọ́rọ̀ bídà sí rinu alimami alhafizu ibn abdulbari rahimahullah nínú tíra ìsìrìkárù àti tamuhid pàtó ń túmọ̀ hadith yìí ó ní pé tó ń bá rí àwọn oníbídíà àánú wọn a máa ṣeun wọn pé torí pé bẹ́ẹ̀ ń bá ń kìlọ̀ fún wọn wọ́n máa rò wọ́n tún máa jọra wọn lójú wọ́n tún máa jọra wọn lójú pé a. Ah, àwọn làwọn wà lórí òdodo bẹ́ẹ̀ sì ni pé kò sí mùsùlùmí tí ó ka hadithi yìí tí ó wà láyé àkókò nàkí láti máa ṣe bídíà kí lèèyàn fẹ́ kí lèèyàn fẹ́ gbà láyé. ṣébí gbogbo ń tà ń ṣe yìí ká lè bá àrójú orí ọlọ́run ọba náà ni ká fi rójú orí ọlọ́run ọba náà ni. nígbà tó bá wá di wípé ní suhqan suhqan liman baddala dina muhammadi ègbé ìparun òfò kó máa bá gbogbo ẹni tó bá chẹ́ǹjì ń tà náà bí ìgbé wá ẹ̀sìn ọmọ àyá mi ọ̀rọ̀ bídíà ìsìn nǹkan tí èèyàn máa ń fọwọ́ yẹpẹrẹ mú ẹ má jà á sorí kunkun ẹ má jà á ṣàgídí a ti sọ níjó ní severally wípé tí kúránì wí ni pé fásikùrú lọ́hà kàmá àlámàkùn وجعلنا منهم أئمة يهدون بأمرنا بطلعون صار موسى نصرات سجدا وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون náà ni pé àwọn tá a ṣàlẹ́sà nù jọ Musa àtijọ́ anisọ̀rọ̀ sálà náà àwọn àyímọ́ náà àwọn aṣíwájú náà àwọn onímọ̀ yàdúnà bí amúrìnà ọ̀rọ̀ wa ni wọ́n máa fi ń ṣe olùmọ̀nà òní máa ń gáìdì wọn ní máa ń tọ́ wọn sọ́nà kì í ṣèfẹ́ ẹnu wọn mùsùlùmí ò gbọ́dọ̀ máa tẹ̀lé fẹ́ ẹnu rẹ̀ lọ́run sọ bákan náà yìí pé ní fásitìkòrò lọ́hà suratul anbiya fásitìkòrò lọ́hà kàmá àlámàkùn ẹ bẹ́ẹ̀ bá ṣe zikiri á ti sọ tó mọ ááyà yìí lẹ́kùnrẹ́rẹ́ níbi ìjókòó mi ntí kùránì yìí ni pé ní fáfikùrú lọ́ha kàmá àlámàkùn bẹ́ẹ̀ bá ṣe zikiri ẹ ṣe kàmá àlámàkùn gẹ́gẹ́ gẹ́gẹ́ níbàámu sí bọ́ọ̀lọ́hún ti kọ́ yín bọ́ọ̀lọ́hún ti kọ́ wa ọlọ́run bá rán muhammadu ibn abdullahi sallallahu alaihi wasallam sí wa kó wá sàlàyé kùránì fún wa kó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ quran tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún òun ni quran ni àlàyé quran tánà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ wá ṣe ọ̀nà òdì sunna là ń pè ní sunna tẹ̀síìrù rẹ̀ tàbíkù rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà òdì sunna ìkíní kejì ni wáyù làwọn méjèèjì kàmá àlámàkùnù ṣèyí ní pété bá fẹ́ ṣe àdìkárò mo fẹ́ ṣe àsàlátù fápèjúwe ìyá ọmọ ìyá mi àsàlátù tó ń ṣe ọlọ́run sọ̀rọ̀ sallallahu alayhi biha àṣàrà gbogbo ẹni tí ó bá ṣe àṣàlátù fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ó ṣe àmẹ́wàá rọ́pò àṣàlátù kan tí èèyàn bá ṣe. èyí ni pé tá a bá ní sallallahu alayhi wasallam àṣàlátù kan nù pẹ̀lú ògùn ọlọ́run ọba mẹ́wàá rẹ̀ ọlọ́run fi rọ́pò fáwa ẹ̀wọ̀ orí ńláńlá orí bàǹtàbàǹtà alayhi salatu wasalamu salatun salatu ibrahimiya salatun so gbogbo àwọn àsàlátù àti bó ń ṣe ọlọ́run ìkẹ́ ọlọ́run àtàlà rẹ̀ kó máa bá òun náà ń ṣe àsàlátù fúnra yọ̀fà ànábì náà gbọdọ̀ torí pé ìbáàdà ni òun náà gbọdọ̀ bí ṣe ń kírun náà ní í ṣe fún muhammad sallallahu alaihi wasallam bóyá pé òun náà òun náà ní í fúnra rẹ̀ bó àṣẹ ọlọ́run ọba ni ya ayyuhal ladhina amanu sallu alaihi wa sallimu àṣẹ ọlọ́run ni ó kó ànábì náà sínú so òun náà ń ṣe àsàlátù pé allahumma salli ala muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim wa barika ala muhammadin kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidu majid ànábì náà ń ṣe. tó bá kọ lẹ́tà wọ́n ní bí ṣe ń sí lẹ́tà rẹ̀ wọ́n sallallahu alaihi wasallam tó bá ṣe wá gbogbo eléyìí làwọn onímọ̀ àkójọ èyí ni wọ́n ń pè ní síyágù الصلاه على النبي صلى الله عليه وسلم تيراقو تبالوكا الشفاء في حقوق المصطفى الامام قاضي آه، للامام آه، قاضي عياض قاضي عياض نعم احسبه تيرا الشفاء في حقوق المصطفى للامام قاضي عياض احسبه على يعني اتاموري شنو في tíra mìíràn tí ó ṣàlàyé èèwọ̀ lójúlówó àṣàlátù téèyàn ó ṣe kan tí ó fi gbà mẹ́wàá lọ́dọ̀ ọlọ́run ọba fàbíkòrò lọ́ha kàmá àlámọ̀kùn bẹ́ẹ̀ bá ṣe zikiri zikiri tọ́lọ́run bá kọ́ yín ni ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣàṣàlátù àṣàlátù tọ́lọ́run bá kọ́ yín ni ẹ ṣe bí ìbá wá ṣe àṣàlátù míì tá nàbì sọ̀rọ̀ sáláwọn kọ́ wa tí ò kàn sábẹ́ àkọ́kọ́ náà wà khalafa sunna ọ̀nà dàkàrà sínú wàmọ́ náà sọ ni ẹni tó bá ṣẹ̀bi tóró ti ń gbé nǹkan tánábì ò sọ. in tó ṣe wọn ẹlẹ́ẹ̀kejì ni pé in tó ṣe kò ní ládàá lórí ẹ̀ kí lè rí òun ṣe ọlọ́run ní pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun gbogbo ẹni tó bá dáadáa dálẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn sílẹ̀ ẹ̀ bá dà fahuwa raddun á dà padà sí kò ní jàtẹ̀wọ́gbà man amila amalan lẹ́yìn sàlẹ̀ amúhùn náà fàhùwà rọ̀ dùbà kan ẹni tó bá ṣiṣẹ́ pẹ́pẹ́ àwa wọṣẹ́ tó ṣeun ǹjẹ́ ara kọ́ọ́lẹ̀ fún kò sákọ́ọ́lẹ̀ kò sí àpúrúvà ànábì sallallahu alaihi wasallam lórí rẹ̀ fàhùwà rọ̀ dùn maridud àdàpadà sí ni pé kò ní ní ládàá àkọ́kọ́ náà ẹlẹ́ṣẹ̀ ni kò ní ní ládàá ìkejì níbi bá implicate yóò jìyà yóò jìyà tó ládàá tó wá kó gbà tó bá ṣe nọ́mà ìbádàn yóò tún aṣọ́fò rẹ̀ ní pé gbogbo àsàlátù fàpèjúwe nísìnyí kí èèyàn sàlátù sàlátù lè fàtíhì òun ṣe ọlọ́run ọba òkẹ́ni kò tiẹ̀ kò kọ̀kọ̀ má torí wọn ò tí ì introduce àìnábì òsọ ọlọ́run sọ kò má kò kọ́ àwọn ẹni kò kọ́ ẹnìkan kan òun gan ò má bẹ̀lẹ́ tí ó wàá kọ́ ọ̀yàn àjẹ́ pé yìí máa ṣe kó tako fáfi kòró lọ́ àtàmá àlámàkùn torí pé ànábì ò kọ́ wa ntọ́lọ́sì ni pé ní ntọ́lọ́sì ní ká fi ṣèzékiri fún un so ìnínú ẹ̀ẹ̀kejì wá ní pé ní gbogbo bí àsàlátù bó ṣe ó lè dáa tó èèyàn wá ní ládàá man salla alayya salatan wahidatan sallallahu alayhi biha ashara èèyàn ò ní ládàá wí kan ọgbà mẹ́wàá torí pé àsàlátù níbẹ̀ ń ẹ àsàlátù ma'hudatu shar'a àsàlátù tó ṣẹ̀rí àmà ẹni ìdí ṣẹ̀rí àwòmà kò ní sá tí àtẹ̀wọ́ gbà. ní kúkúrú ni wípé níbi tá a ti lọ ni wípé sọláàtù lẹ́yìndé ni Eidul Fitri eh, ọdún ìtúnu àti Eidul Adha ọdún iléyà àti Eidul Usbu ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ tí ìṣèjọ́ jimá òun náà ni the only ọdún tí ìsìláàmù recognize tí ìsìláàmù approve gbogbo tó kù ní ọdún tá à bá ń ṣe ló kọ ìbáàdà ló kọ ìbáàdà àwọn yóò máa jẹ́ dídá gbogbo ọdún tó kù tá a bá ń ṣe ló kọ ìbáàdà gẹ́gẹ́ bí mọ́lúdì nàbí sallallahu alaihi wasallam tí àwọn tá ń ṣe tá fi ń ṣe ìbáàdà yóò máa jẹ́ bídà àìtí sọ pé bídà ẹ̀dá kan mẹ́jà á sórí kunkun ẹ̀ ọ̀rọ̀ àlùkìyà máa kọjá bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi ó sì ti wọ́ọ̀nù wa tó fa ànábì wọ́ọ̀nù wa tó ẹ wá wo fún ànábì sallallahu alaihi wasallam ti ṣe wàhálà lórí wa tó títí ana fara tó kún fìlì mi ó ti ń bẹ́ẹ̀ tí ń dúró dè wá wọ́tá nàbí wá ń dúró dè sallallahu alaihi wasallam kọ́ ọ máa wá ṣe pálapàla kẹ́yìn náà ń dúró dè yàn ní sinpẹ́ à ọ́ bá mi níbi báyìí kẹ́yìn tá à ń dúró dè kó máa wá fẹsẹ̀ gbálẹ̀ káàkiri kó máa rìnsẹ̀ ránu àpé inú òbí ẹni tí ń dùn pa èmi ń dúró dè ọ láti gbà yìí ọ wá ń rìn lágbàràgbà inú òbí yẹn inú àlùfáà tó ń sọ lọ́nà àbísọ̀ yìí pé ní sọ́ọ̀kan سحقا لمن بدل دين محمد كاي طيب. الله أكبر صلى الله عليه وسلم إذا عيد ال آه، يت يتعرف على إنسى آه، آه، عيد الفطر هدوم فطرو إمام ابن أبي زيد كي هوان سيفني وصلاة العيدين سنة مؤكدة سنة واجبة سنة واجبة أدوم éédò ọdún ìtúnu ọdún ìtúnu àwẹ̀ súnà ni súnà tí ó jẹ́ ọ̀ranyàn ni. ayé alimọ̀rọ́bù anna kulla minhuma ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyà súnà tó mu àkàdà súnà tó kápá ni. ntí bí nàbí zéèdì kẹrẹ wá níwì tí wọn ni pé ní súnà min súnà ni wujubu súnà ni pé ó sọ̀rọ̀ náà ìbọ̀tí kì í ṣe bí bí ti sọ̀rọ̀ náà yàn àbí bí àwẹ̀ sísan lọ́nà náà àbọ̀ súnà tí ò yẹ kí mùsùlùmí ó fọ ọwọ́ yẹ pẹrẹ mú òun náà ni so eléyìí ni mọ́sáàbù àwọn màlìkíyà pípẹ́ súnà òun náà ni ọdún ààwẹ̀ àti ọdún iléyá so ọ̀ràn yẹn àmì súnà ni lórí ẹnì kọ̀ọ̀kan gbogbo ẹni tí júmọ́ àbá ṣe ọ̀ràn yẹn lórí rẹ̀ òun náà ni yóò kí júmọ́ àjẹpẹ́ ní ẹrú jímọ̀ sọ̀ràn lórí rẹ̀ ẹ̀yìn ìdùnnú sọ̀ràn lórí rẹ̀ ọmọ kékeré jímọ̀ sọ̀rọ̀ àyàn lórí rẹ̀ àyìntúnú sọ̀rọ̀ àyàn lórí rẹ̀ màjúnúnù ni obinrin bẹ́ẹ̀ náà ni onírìn àjò àti gbogbo tí tí èyí sẹni gbe ń tí èyí sẹni tí ń gbé náà tí ó bá lóun lè kí jímọ̀ àlèsì yóò miles kó tó débi tí so níbi tó bá wà tán bá ti pé mẹ́ta àwọn náà wọ́n lè kí ẹ̀ẹ́dù ìnìpẹ́ni tó bá wà ní ìgbèríko tó ṣe pé ní ẹ̀ẹ́n tí ó rìn fàpèjúwe kó tó dé Ìlọrin yóò yóò tó ó kéré jù yóò rìnrìn three miles rẹ̀ níbẹ̀ kó náà kó yàn jọ ìyàwó àtàwọn ọmọ rẹ̀ kó kí ìdí rẹ̀ níbẹ̀ àmọ́ gbogbo àtà kàkàlẹ̀ yìí náà obìnrin ni mùsáfìrù ni tí wọ́n bá kí kò sí láì fi ń o kò sí láì fi níbẹ̀ so wàmọ́ ń fata tí o sọ látò láyìn di imal imami ẹni tí ó bá mísì ìrun yìí dì pẹ̀lú ìmáàmù so ẹ̀ maliki lọ́nà màlìkí ẹni pé yustahabu lahu an yusalliha munfarida kò sí láì fi kíru ẹni bẹ́ẹ̀ kó kí fúnra rẹ̀ lónìkan kò ní kí àmì kò ní kí jàmá rẹ̀ yóò wá kí àlá sífàtì eh, eh, alqada bó ṣe jẹ gbèsè náà ni ó ṣe yóò sì kí ni pé rakatéènì àti kábàrà méje níláka àkọ́kọ́ mẹ́fà nínú láka ẹlẹ́ẹ̀kejì torí pé kama qala al-imam ibn rushd al-hafid fi bidayat al-mujtahid al ala sifati al-ada bẹ́ẹ̀ yóò bá san gbèsè yóò san irú bó ṣe jẹ gbèsè náà ni ó fi san gbèsè tó jẹ náà mẹ́rin pàtàkì jù nígbà yẹn pé ní gbèsè tó jẹ nísìn Raka méjì ni ìmáàmù kí bó ṣe kí lákọ̀ọ́kọ́ kábàrà méje lẹ́ẹ̀kejì kábàrà mẹ́fà bóun ó ṣe kí títí ẹ̀nu àpèjúwe eléyìí a parí ní ọ̀nà míì àwọn màdáìbò míì tó ń sọ pé ní fárúdò kìfáyà ni ni pé ọdún iléyà àti ọdún ààwẹ̀ pé collective obligation ni community mandatory ni pé pé àwùjọ ní ń ṣe ọ̀ràn yẹn lé lórí kì í ṣe pé nìkọ̀ọ̀kan ló ṣe ọ̀ràn yẹn lé lórí. ìtumọ̀ eléyìí ni pé ní ìlú kọ̀ọ̀kan a gbọ́dọ̀ kí yídì kan so táwọn apá kan nù ló ń bá ti kí yídì so àwọn tó kù tí wọn ò lọ yídì wọn ò ní ẹ̀ṣẹ̀ ìtumọ̀ fárúgbó kìfáyà nù òun náà ni pé mal maqsudu bihi azatu la alfa'il kì í ṣe pẹ́ni tó ṣe là ní ìdìntà sáàmì ìdìntà pé kí nǹkan tá a fẹ́ nǹkó ti ṣe sọ̀látò làǹdì alùkèémàtì fi màdínàtì muayyana ǹjẹ́ wọn kì í nílùú ìlú báyìí bẹ́ẹ̀ ni wọn kì í chíkè náà a ní béèrè pé àwọn àwọ ni wọn kì í àwọn mélòó wọn kì í yín wọn kàn wá sáńsá àti kì í bẹ́ẹ̀ ni ó ti parí àwọn tó kí wọn wọn ti stáǹdì fún àwọn tí wọn ò kí i so ẹnìkan kan wọn ní ní ẹ̀ṣẹ̀ òdìgbòlò méjì àbáwọn àwọn tí tí wọ́n ní súnà ní gẹ́gẹ́ bá màlìkíyà torí pé lámà lẹ́yìn nàbí sọlá sọlá lámà alámàlì àròbí yóò fara ọ̀dọ̀ islam àròbí tó wá bá nàbí sọlá sọlá tó bí pé ní ìrẹ́ ń ṣe ọlọ́run ọba wọ́n sọ fún un pé ìnákàtà zuumu anna allah sọ̀rọ̀ bá àlẹ́ yẹ khamsa salawati fil yawmi wal layla wọ́n ní pé ọ ní pé ìrun wákàtí márààrún òun lọ́ràn àyàn so ń ṣe ọlọ́run bá ní bẹ́ẹ̀ ni ó tún kàyí ànábì ní bẹ́ẹ̀ ni ó tún kàyí ànábì ní bẹ́ẹ̀ ni so wọ́n ní pé ní àlẹ́yà ghayruha ǹjẹ́ nǹkan míì tún sọ̀rọ̀ yẹn ìgbà tó béèrè sí irun márààrún yìí pé ǹjẹ́ nǹkan míì tún sọ̀rọ̀ yẹn lórí mi bí nínú òrun ànábì ní pé láà kò sí nǹkan kan tó tún sọ̀rọ̀ yẹn lórí rẹ mọ́ ilá ilá anta tọ́wà àfi tóun bá ń kí ìrun àkígbọ́ rẹ̀ náà fi lánìí kan lókù. وهذا الحديث عام حديث عام يشمل كل صلاة غير صلاة مفروضة خمسة داخلة فيها بقول أتيرون ورنا يتكيسرون يدخل سنوره سقول بقولون طن النبي عليه الصلاة والسلام لا بأي kò sí irun míì tó tún jẹ́ ọ̀ràn yàn mọ́ lórí rẹ̀ àyàfi náfìlà ló kù yìí pé tóun bá ń kí lẹ́yìn wákàtí márààrún náfìlà ni o kì í ṣe ọ̀ràn yàn ìdá sọ̀látò àyìndẹ́ǹsì ni àti ọdún àwẹ̀ àti ìrun ọdún àwẹ̀ àti ọdún léyà àwọn náà ti mọ̀ pé ní àwọn ayé òun èyí ṣe ọ̀ràn yàn ọ̀wá jẹ́ pé ní náfìlà tó ti gbogbo ìrun tí ẹ bá ti ṣe ọ̀ràn yàn kí ìdájọ́ rẹ̀ náfìlà ni pẹ̀lú àdéhùn eléyìí àtìrá àwọn tí wọ́n pè ní fárúdù àyínìn lọ́dọ̀ àwọn hànàfíyà ni pé túláàsì ni ọ̀ràn yẹn lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan fárúdù ni ni pé páwọn àwọn kan kí náà àwùjọ òun àwọn tó kú kò lẹ́sẹ̀ ń hmm, hmm, lọ́dọ̀ tí wọ́n kọ́ ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ kí ẹnì kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ kí kí lè rí àwọn hànàfíyà àwọn ní pé torí kó ń ṣe ọlọ́run ọba ìkí ọ̀nà kó máa bá amọ̀rọ̀ nìsa hátàlì hóyàbù ànábì pa àwọn obìnrin láṣẹ kódà àwọn tí wọ́n ń ṣe háìbọ̀ náà wàzàwàtul khudur àtàwọn ọlọ́mọge gbogbo wọn ó jáde kí wọ́n lọ sí mùsọ́lá kí wọ́n lọ ibi táwọn ti ń kírun kí wọ́n lọ síbo àlùmùsọ́lá kí wọ́n lọ sí àlùmùsọ́lá liyashhadna al-khayra wa da'watal muslimin tí wọ́n bá lọ kí làwọn ó ṣe wọn ò wítínẹ́sì orí ọjọ́ yìí báràkà ọjọ́ yìí wọn ó sì ṣàǹfààní àti gba àwọn mùsùlùmí sí orí jẹ́ ká tún àdéhùn nǹkan amọ̀rọ̀ nìsá amọ̀rọ̀ nífọ̀lọ́sọ́lá nìsá ó ń ṣe ọlọ́run bá pa àwọn obìnrin láṣẹ kódà ó pa àwọn àlùhóyábù náà láṣẹ àwọn tá ń ṣe àwọn obìnrin tí ń ṣe háyọ́bọ̀ arábì pa wọn láṣẹ wà zawaatu lukhudur kí ni kí wọ́n ṣe kí ni an yakhrujna ìlà ẹ̀yìn ìlà àlùmùsọ́là kí wọ́n lọ síbi tá a ti ń kírun tá a ti ń kírun kí wọ́n lọ bẹ̀ kí yẹ̀ṣádínà àlùkàyèrè kán náà kán rí oore kán gbóore kán gbà lùbáríkà ọjọ́ yìí wàdá wàtà mùsùlùmí ká sì gba àdúrà torí pé àwọn afọ́yàgbà àwọn ò ní kírun tonti bẹ́ẹ̀ náà òun ṣe aláwọ̀ ní kíkí wọn lọ. sọ àwọn yìí sọ pé ní wàhálà yẹ dúró àlẹ́ àná ha fárúdù àyè ni pé fárúdù àyè ni ni pé ó ṣe ọ̀ràn yẹn lórí ẹnì kọ̀ọ̀kan ó ṣe ọ̀ràn yẹn lórí ẹnì kọ̀ọ̀kan torí pé tí wọ́n pè ní collective obligation wọ́n pè ní kì í ṣe ọ̀ràn yẹn lórí ẹnì kọ̀ọ̀kan ni ànábì bá àwọn tí ń àwọn tá ń ṣe háyédọ̀n ànábì bá kọ̀tọ̀ wọn pé no ẹ̀yin bàtẹ́ ti ń ṣe háyédọ̀n ẹ̀yin ẹ̀ dúró nílé ẹ̀ má jáde. sheikh wa al-allamatu ah, muhammad bin salih al-uthaymeen so ah, qala wa hadha indi aqrabu pélé yìí ọ̀yà ìkún ni ló tẹ̀wọ̀n lọ́dọ̀ títí àtàwọn ṣùgbọ́n rahimahullah àwọn náà sì ni. Eh, ah, ikhtiyaru Sheikh al-Imam Ibn Taymiyyah rahimahullah Ibn Taymiyyah tó náà sọ́pọ́tì ní wípé ìrun iléyà o àti ìrun ọdún àwẹ̀ o ìpè fárúbù àìní ni ọ̀ràn àyàn lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan ni pẹ̀lú hadithu yìí. àmọ́ tá a bá wò ó a rí i pé ẹ̀rí àwọn màlìkíyà wá àtàwọn àwọn àdìsí méjèèjì àdìsí tí ẹ̀tọ́ lẹ́sẹ̀ ní làwọn méjèèjì àti àdìsí tá a máa ní kíyà àti àdìsí ti ti àwọn Ibn Taymiya yìí tí tí wọ́n mú wá àdìsí àwọn méjèèjì Bukhari Muslim gbà wá sọ adé pé ní min haythu sihha déédéé ni wọ́n ó wá kú min haythu dilala kí nǹkan ó kó kó gífù certain opinion. a rí pé arákùnrin tó lọ bá anábì onìkan ní onìkan lè bá ní sọlá ọlọ́dàáni ni ó sì béèrè lọ́wọ́ àníṣọlá sálá pé ní ǹjẹ́ nǹkan míì tún sọ̀rọ̀ ẹ̀ irun wákàtí márààrún fájúrò zuhuru aláàsọ̀rọ̀ maghrib lẹ́ńṣà anábì ní pé la lẹ́yìn tí mo ti dákọ̀ fún wa mọ̀áyánu ni ọkùnrin yìí àínúnu ẹnì òun fúnra rárá rẹ̀ ló lọ bá nẹ́sàn sánà kìí ṣe jàmá òun nìkan ló lọ bára rẹ̀. arábìnrin ti dáná pé láà kò sírun míì mọ́ tó jẹ́ ọ̀ràn ẹ̀ lórí rẹ̀ gbogbo tó kù tàfáwú rẹ̀ ni tó tún wáyé pé ní lẹ́yìn irun wákàtí márùn-ún gbogbo orun táǹkì pátá tó kù tàfáwú ní including irun ọdún àwẹ̀ àti irun ọdún iléyá. pẹ̀lú ìpò kan sọ ń tá tùkọ́ àínú ni ẹni tó lọ bá ànábì yìí sallallahu alaihi wasallam mufradu ni muayyanu ni ẹlọ́dani ni ànábì ní pé là nǹkan kan ò sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ ntí o bá ti mú irun mi sọ̀rọ̀ yẹn lórí ẹni tó lọ bá ànábì kò sọ̀rọ̀ yẹn lórí èmi náà kò sọ̀rọ̀ lórí ẹni kọ̀ọ̀kan wa náà àti pé ìpè ní fárúdù àìní òun musadamatun linnas musadamatun linnas àmọ́ hadithuhum hadithu ti tiwọn sọ pé ní òun ṣe ọlọ́run bá ní kí wọ́n kó sọ̀rọ̀ sálà kí gbogbo àwọn obìnrin ó jáde hadith náà rí pé ní sọ pé ní yakharujuna ila al-musalla kán lọ kán lọ musalla ni kò túmọ̀ sí kán lọ lè kírun ni pé gbogbo àwọn táwọn lọ náà kì í ṣe gbogbo wọn ni wọn ó kírun kì í ṣe gbogbo wọn ni wọn ó kírun àwọn tírun ò tí wọn ò nírun táwọn ó lè ṣe ni wípé ní kán lè bá a jẹ àlùbáríkà. ọjọ́ náà kán sì gba àdúrà chíkèrè náà tí wọ́n ti bá ń lọ. so ẹ̀rí Allahu alam Allahu alam rahim allah mashayikhana sheikh ibn yata wa sheikh ibn alwalid ibn usaymin rahimahumullahu ta'ala alladhi yabdu li tọ́lẹ́bù lẹ́lmi طالب العلم طالب العلم الذي ذهب إليه المالكية والشافعية ìpè sunna mu'akkada ni sunna tá a gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú so eléyìí náà ni àjẹpẹ́ ní adúró láàrin méjì hadithu àrọ́bí àti hadithu ọmọ àti yàrọ̀bí Allahu ta'ala ọmọ àti yàrọ̀bí Allahu ta'ala àníhá ìtí ó ní àníwò ní pé káwọn máa kó gbogbo àwọn obìnrin jáde tó ní kókóró ni wípé ìrun àìdù méjèèjì àti ọdún iléyà ni àti ọdún àwẹ̀ ni súnà ni súnà tó kápá tí mùsùlùmí ò gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú un. قال ابن أبي زيد القيرواني يخرج لها الإمام والناس ضحى إمام àtẹ̀yàn gbogbo wa àsìkò ضحى náà là á jáde tó túmọ̀ sí pé ní alìmáàmù min sharti sọ̀látù lẹ́yìndì ó gbọ́dọ̀ jẹ́ ìmáàmù gbọ́dọ̀ wà ń bẹ̀ then màmúmù then àsìkò rẹ̀ ضحى ni lásìkò ضحى a sì jáde lọ sí kárìjù ìlú ni so kárìjù ìlú náà ti máa ń kí ọdún ọdún iléyà àti ọdún ààwẹ̀ so ń bọ̀ lájáde bí kọ́dẹ̀rì máa ìdá wàsọ̀lá ha náti àsọ̀lá àsìkò wá ni àkọ́kọ́ náà dùn ha àsìkò tá a máa ń kí náà ní lẹ́yìn tàbá ti kírun àsùbá tán ó wá pẹ́jù bíi thirty minutes torí pé òòrùn ó ti yọ kọ́dọ̀rọ̀ rọ́mùsì nígbà wọn máa záàdà yóò ti jù bẹ́ẹ̀ lọ tó bá ti dàgbà àdìgbà àsìkò dùn ha ti tó so ìrun ti tó kí ìrun léyà àti ìrun ìtúnu ààwẹ̀ ó sì kọ̀ntínú títí ó fi di zawal gíní pé títí tí àsìkò ayé lọ́ọ́ fi wọlé àwọn àsìkò tí a lè kírun ilé tó jẹ́ pé ní tó túmọ̀ sí pé ní wákìtù rẹ̀ wákìtù mùwásà àsìkò tó gbáàyè ni ó bẹ̀rẹ̀ látàsìkò duha yìí ni pé lẹ́yìn àlùfájà lẹ́yìn àṣùbà lẹ́yìn ìrun àṣùbà bíi thirty minutes ó sì kọ̀ntínú títí tí ó fi di Eh, àsìkò àyílà àti téèyàn ó ṣe nù ọ̀nà pé ìmáàmù ó jáde àtàwọn èèyàn náà àwọn èèyàn ó ti kọ́kọ́ lọ àwọn màmúmú ni wọ́n kọ́ lọ àwọn ó bá kára lọ sí mọ́sálásí kí máàmù tó di máàmù máa ń pẹ́ dé lórí pé àkàrà sunnat nabi sallallahu alaihi wasallam àwọn yẹn ti máa ń lọ tí wọ́n ti wà nínú mọ́sálásí kó tó di wípé ni ìmáàmù wà dé torí pé tí máàmù bá dé rọ́kọ́ àmìbárọ̀ yóò gùn mẹ́bàá dé direct ni torí sì máa bá àwọn èèyàn lọ sọ́tà nabi sallallahu alaihi tó bá ti dé ìdí yóò kàn gun mímbà rí ni kéde pé yóò máa yóò máa dúró de àwọn àwọn àwọn pé òun dúró de rádà àwọn ti wà ń bí ọ̀rẹ́ bí kó wọ́n kàn dé kó gun orí mímbà rí kó sì máa bá lọ. wàlẹ́ ìsàfihàn àdánù wàlà ẹ̀kọ́ ọmọ fún ìrun ìdí méjèèjì kò sí ẹ̀kọ́ ọmọ so ìmáàmù ó kí ìrun rákà méjì fún àwọn èrò ẹ̀yìn rẹ̀ a sì máa kéwú jákè níbi ìrun ọdún méjèèjì ni a ka umul Qur'an yìí ni pé a ka fatiha níbi rákà kínní àti rákà kejì níbi rákà kínní a ka fatiha àti sabbih isma rabbikal a'la wa shamsi wa duhaha wa nahwihima àti tó jọ jọ bẹ́ẹ̀ so nínú rákà ẹlẹ́ẹ̀kejì nínú rákà alákọ̀ọ́kọ́ fatiha àti sabbih isma rabbikal a'la nínú rákà ẹlẹ́ẹ̀kejì wa shamsi wa duhaha àbí nǹkan tí ó jọ bẹ́ẹ̀ yukabiru imam fi rakati ula sab'an qabla al-qira'a imam ó kabara lẹ́ẹ̀méje ni pé allahu akbar allahu akbar allahu akbar allahu akbar yóò kaba lẹ́ẹ̀méje including kabara yìí tá wọ̀run including kabara yìí tá a fi wọ̀run yìí ni pé kábàrà ìta wọ̀run plus six míì lẹ́yìn rẹ̀ ní rákà àkọ́kọ́ wàfìtàníyàtì ní ẹlẹ́ẹ̀kejì yóò kábàrà márùn-ún khamsa takbiratin la yu'addu fiha takbiratil qiyam kábàrà tó fi dìde láti láti ìforíkanlẹ̀ wá sókè kò ní ka yíhun sòtò bá wá dókè tán yóò ṣe kábàrà márùn-ún tó wọn ti pé ní tá a bá ka yìí tó fi dìde láti ìforíkanlẹ̀ tó yẹ dé òkè tá a bá kà yóò máa jẹ́ mẹ́fà tó tún àti pé lápapọ̀ Raka ọ̀la kabara méje raka sáníà kabara mẹ́fà eléyìí ni èyí tí alẹ́dẹ̀ alẹ́ ilẹ̀ amọ̀lò ìtì sunna oníṣẹ́ ọlọ́run bá ìkẹ́ ọlọ́run àtàlà rẹ̀ kó máa bá a tó wà ní orí rẹ̀ bíyàn bá ṣe lọ́nà míì yálà mẹ́fà lákọ̀ọ́kọ́ àbí méje lẹ́ẹ̀kejì àbí gbogbo tó bá wò lè ṣe sọ eléyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ ní mímọ̀ pé al-amru ìgbàláyè wà fún fún yàn àfi kólé raka á ti ń sàjìdá tá a ní súnmọ́ so èèyàn forí kalẹ̀ bá a ti máa ń kírun náà láti kírun náà èèyàn ṣe àtàyà tàṣáhùdù so àtàyà ìmáàmù ó sàlámà lẹ́yìn náà yóò gun mímbàrí ọ̀yà tóbú yóò ṣe kótóbà àtọ́lẹ̀ kan pé tí mo bá ti dé rọ́kọ̀l mímbàrà yóò níbi ìrun jimá nìyóò níbi ìrun jimá torí pé níbi ìrun jimá àlùkọ́tóbà tẹ́sí pé kò sọ̀la àmàlẹ́ àìdù fàṣọ̀lá tẹ́sí pé kò alkhotuba láyé anabi sallallahu alayhi wa sallam so ìrun ní ṣáájú kótóbà láyé oníṣẹ Ọlọ́run ọba àti títí di náà so tó bá ti asálámà tán yóò yakhtubu yóò yóò ṣe kótóbà wa yajlisu fi awali khutubatihi yóò yóò jókòó ní kótó bẹ̀rẹ̀ kótóbà kótó tún bẹ̀rẹ̀ rẹ̀ tó tún jókòó ní láàrin rẹ̀ yìí ni pé ńgbà tó bá kírun tán tó gun mímbà yóò jókòó yóò kọ níbi tó ti kírun fún àwọn jàmá yóò bọ̀ sórí mímbàrí tó bá dórí mímbàrí yóò kọ́kọ́ jókòó náà tó bá jókòó yóò tún wá dìde yóò ṣe kọ́tóbà tó bá ṣe kọ́tóbà dáàrin yóò tún jókòó yóò tún wá kọ̀m̀pìlìtì irun rẹ̀ súnmọ́ yà ń sọ́rí fò lẹ́yìn náà ní kálukú òtùká wa yustahabu an yarja min tariqi ghayri tariqi lati ata minha sunu sunna ni wípé ní ọ̀nà téèyàn bá lọ ídì kó ibòmíì dé oníṣẹ Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run tọlá rẹ̀ kó máa bá a máa ṣe eléyìí àkínsù ló fà á àwọn àǹfààní pé ni a máa ṣe àwọn ibi tó bá lọ àwọn tí wọn ò lọ yídì hun àwọn ò rí wọn ò rí àbáwọn tán lọ náà àwọn tán wà ní ọ̀nà tó gbà lọ àwọn ò rí àwọn tán wà ní ọ̀nà kejì náà àwọn náà ní àǹfààní àti ìrètí ń bá ń bọ̀ so ìyíhun hekima ti ń bẹ níbi practice ti òun ṣe ọlọ́run ọba nu àmọ́ àwa ń tiwa yẹ̀kí náà tó àwa wípé ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwa mutaba ni ìtìbá sunnatu nàbí sallallahu alayhi wa sallam bàánà bẹ̀ ṣe nù káwọn náà ká ṣe bẹ́ẹ̀ ká gbìyànjú rẹ̀ tọ́lọ́ bá ní kí ó rọrùn bẹ́ẹ̀ àmọ́ bí wọn bá gba ibi tó gbà lọ tó ń gba darí dídán ìran rẹ̀ ó tọ́ o ìyẹn kò láàyè o àmọ́ súnà ni tọ́lọ́n bá ní kí ó rọrùn bẹ́ẹ̀ tọ́lọ́n bá ní kí ó rọrùn bẹ́ẹ̀ wọn náà sùn kàdálíkà yìí nípa táwọn yẹn náà wàyín kánà fil abha tó wáyé pé nínú òun ọdún léyà ni kharaja bi udhiyatihi ila al-musalla so yóò ìmáàmù ó mú ẹran léyà rẹ̀ lọ sí ibi tí ó ti kírun fadhabahaha aw nahara waqtaha yóò du tó wáyé pé ní bàyímà tó wáyé pé ní ẹran ewúrẹ́ àbí màálù ni aw nahara ha yóò gun wáyé pé ní ràkúnmí ni liya'lama dhalika an-nasu káwọn èèyàn lè bá máa wípé ní yẹ́sì ìmáàmù ti du. ẹran fàyẹ̀sìbàhónà bàdáwò so àwọn náà sì wọ́n dùnra ní lẹ́yìn rẹ̀ so ntàrí ni pé ni ẹni tí ó pa iléyá gbogbo àwa jàmá a ri rí wípé ìmáàmù ti pa títí ẹ̀ka tó pa ẹran àti wa so n tó ṣe pàtàkì nu yálà ìmáàmù mẹ́rin rẹ̀ lọ yídì àbí kò mú lọ yídì kásá àti wà ṣúọ̀ pé ìmáàmù ti pa rẹ̀ kí pa títí wa náà. قال رحمه الله وليذكر الله في خروجه من بيته gbogbo ẹni tí ó bá lè kí ìrun ọdún yálà ọdún iléyà ni àbí ọdún àwẹ̀ ni àmọ́ kábàrà ni ìyẹn mọ̀ ń kábàrà allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar. Allahu akbar walillahil hamd ṣùgbọ́n àti máa ṣẹlẹ̀ títí tó fi gbẹ̀rún dúró nínú ìtura àwẹ̀ ni àti nínú ìrùn léyà a sì máa wí jákè ni láti ilé wa hatta ya'ti al-musalla títí tí ìmáàmù fi dé mọ́sálásí ìmáàmù ó máa wí wan nasu kadhalika àwọn èèyàn náà ó máa wí fa idha dakhala al-imamu li tí ìmáàmù ti wọlé báyìí sẹ́ni sí sim èèyàn ó dákẹ́ yóò stop wíwí wíwí irú kábàrà bẹ́ẹ̀ wa yukabbiruna bi takbiri imami fi khutubatihi nínú khutuba ìmáàmù ìmáàmù máa ṣe Allahu akbar Allahu akbar tó tí ìmáàmù bá ń wí Allahu akbar nínú khutuba àwa náà máa bá a wí takbiratul takbiratul nìkan ni o tí ìmáàmù bá ń ṣe khutuba àyìn nínú nínú mánà nínú ìròyìn nínú ìròyìn tá à fi ń kí ìrun nínú ìròyìn kótóbà ìròyìn kótóbà ìdí ni pé ní kábàrà máa ń pọ̀ ńbẹ́ allahu akbar allahu akbar allahu akbar so gbogbo ìgbà tí ìmáàmù bá ti ń kábàrà àwa náà á máa kábàrà lẹ́yìn rẹ̀ ọ̀yọ̀ ń ṣe tó láwò so á máa dákẹ́ ni o ọ̀yọ̀ ń ṣe tó nà fi máa ṣèwà dáàlẹ́ka lẹ́yìn kábàrà tá à ń bá ń fi máa ń wí táwa náà máa gbogbo tó kù pátápátá àádẹ́tì wa ni a máa gbọ́ ọ. lẹ́yìn eléyìí imam ibn abi zayd al-Qayrawani ní pé fa in kanati ayyama nahari falyukabbiru nasu dubara salawati min salati zuhri. nínú sunna tó wà pẹ̀kúlíà sí ọdún iléyà yàtọ̀ sí ọdún àwẹ̀ wọn ni pé lọ́dún kábàárà yìí ta ní máa wí nínú ọdún léyàntì ẹ yóò máa kọ̀ntínú ní ẹ̀yìn gbogbo òórùn ọ̀ràn àyàn bàbá kí àṣùbà àáwì bàbá kí àyílà àáwì bàbá kí àlàsàrì àáwì bàbá kí magrebi àáwì bàbá kí ìṣá àmàwì sùdúbúrà sọ̀làwátì mí ní sọ̀lá tó zòrò yóò bẹ̀rẹ̀ láti sọ̀lá ìrun àyílà ńjọ́ ọdún ó sì parí sí àṣùbà níjọ́ kẹrin ọdún àṣùbà yìí ni pé ọjọ́ kẹwàá níjọ́ ọdún láti ayé lájọ́ kẹwàá ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá ọjọ́ nínú oṣù zilhijja tí ó máa ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin jọ ọdún so tabati kásù bá ń tán òní àádá láàní wí láàní máa wí kábàárà láàní máa wí Allahu akbaru Allahu akbaru lẹ́yìn <coughs> ìrùnmá lẹ́yìn ìrun má eléyìí sọ́bù òní àánú mọ́sàbí míì gbàtà tó dákẹ́ àwọn akábára ìrun yìí níjọ́ kẹrin àáwí lẹ́yìn àṣùbà àtúnwí lẹ́yìn àlásàrì àtúnwí lẹ́yìn àyílá àtúnwí lẹ́yìn àlásàrì fi yóò mi lọ́rọ́ bí níjọ́ ẹlẹ́ẹ̀kẹrin so eléyìí wọn dàbí pé ní òun ló tẹ̀wọ̀n ìnìkú mọ́sàbí àwọn míì òun ló tẹ̀wọ̀n níbi ìgbà wo stọ́ọ̀pù kábára so tó bá di a máa wí títí látàyílà ọjọ́ ọdún a sì wí títí tó fi di ọjọ́ kẹrin ọjọ́ ọdún pàtàkì kí asiri tán làtó ní wí mọ́ so eléyìí náà wà wá àyà mìíràn so fún àtọ́ wà ní mìíràn òun máa jẹ́ last day fún wọn ní ọjọ́ nafaru al-akhir wa man ta'akhara fi yawmaini fala ithma alayhi tí kúránì ìwé. يكبر إذا صلى الصبح ثم يقطع والتكبير دبر صلوات àwọn tẹ̀kìbírò lẹ́yìn irun wákàtí márùn tá a sọ òun náà ni ibn abi zayd kìràwá ní àwọn sọ wípé allahu akbar allahu akbar allahu akbar wa in jama máa tẹ̀kìbírò tahlilan tí ó bá ń tó bá tó ń dà pọ̀ mọ́ la illallahu allahu akbar allahu akbar walillahi alhamd وإن جمع مع التكبير تهليلا وتحميدا فحسن تبقى قما لا إله إلا الله والله أكبر والحمد لله بأدا يقول إن شاء ذلك الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد يعني أشي تكبير تكبيرات وشي تحليل وشي استحميد قال فحسن بلي أدابان أدابان بتكبيرات وطعم بلي ينمارانو لو جو جمع تتتي دي لاسا دي جوكيرني وني يقولني الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد قال وقد روي عن مالك هذا والأول eléyìí tá a wí so Imam Maliki ó ó ó rẹkọmẹ́ndì rẹ̀ ó rẹkọmẹ́ndì tàkọ́kọ́ náà yìí ni pé Allahu Akbar Allahu Akbar lásán tí ò ní sí yíyún wàkọ́ọ̀lá al-mu'allifu Ibn Abi Zayd Qirawani wàlúkúlù wà sẹ̀wọ̀n yìí ni pé ìgbàláyé gbogbo ìta báwo lè ṣe níbẹ̀ ìgbàláyé wà fún wa ní àwọn ọjọ́ yìí wal ayyamul ma'lumatin tọ́lọ̀ sọ pé ní wàtúkú lọ sí ayyamul ma'lumatin nọ́dọ̀ àmàlìkíyà òun náà ní ayyamun nahri salasa àwọn ọjọ́ tá a máa fi gúnran mẹ́tẹ̀ẹ̀ta yìí ni pé eleven twelve and thirteen wal ayyamul ma'dudat ayyamu múnà ìtàn pé ní ayyamu ma'dudati àwọn ọjọ́ mìíràn ni wọn náà ní ayyamu salasa ayyamu ba'da yawmin nahr eh, eleven twelve thirteen eh, àwọn ayyamu ma'dudat amma ayyamu ma'lumat oníjọ́ ọdún ten eleven and twelve ọ̀nà ni àwọn eléyìí wàlúgọ́sùlù lè àyìn dẹ́yìn ní hasanun wàlẹ́ sẹ̀dẹ̀ láàzímìn so kéèyàn ó wẹ̀ àkótó di pé yóò lọ yìí di ó da ọ̀dìyàn ìṣe ọ̀ràn yẹn ọ̀yìn sáhábù fi hì má àtẹ́bù wàlhásánù mìíràn sí yàbí kéèyàn ó lo lọ́fíńdà kó lu aṣọ tó ntí ó da ni àbẹ̀lọ́ nǹkan kó gbà lẹ́sìn fún wa àìsùkò àyílá ó ti tó àkàdìdì ká lọ kí àyílá wa kọ́ńtà kó gbà lẹ́sìn fún wa ìtàwí náà kọ́ńtà kó gbà lẹ́sìn fún wa ọlọ́run ọlọ́run ọba. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم